ọba náà ó ti kó yé wa wípé òun lòun dá gbogbo wa àti nǹkan tá a rí àti nǹkan tá a rí àmọ́ tóun bóun ṣe dá wa tó òun ṣe àbòsí ní haram fúnra ọlọ́run bá ń sọ ní tàbí kò sí àbí sàbòtà lè parí ọlọ́ni ìní haram tó gbólú má dáadáa sí àdéhùn yìí yóò jẹ́ mọ̀ ọlọ́run ọba àwọn àfá àwọn tí wọ́n ṣe ń súnà ní àwọn àfá wọ́n ṣe àdúgbò yìí àwọn àfá súnà wájú ó sì wọ́n tú dáadáa kí wọ́n sì gbọ́n àwọn sọ wípé bọ́lá bá fẹ́ sáàbò sí gan kò lágbára wọ́n fẹ́ wá ní ọlọ́run pé ìtúnṣíkálẹ̀ kò lè tàbò sí àwa ní àá ẹ dákun ìjìra ní ká tó sọ̀rọ̀ ẹ̀mí ní ẹja sọ̀rọ̀ ọpọlọ bẹ́ẹ̀ni kan bá wa tó sì pé kò lọ́wọ́ ọwọ́ rẹ̀ pọ̀ sí kó wá sọ fún yàrá wípé mi ò ní fọ ẹ lébi ẹgbọ́n tó bá fẹ́ fọ yé tó ní ní ìdàdí kan ní ẹni tí ò bá ní níjà ti ṣe nǹkan kan tó bá sọ pé mi ò ní ṣe kò lè jẹ́ yẹn fún ẹni tí ò lágbára ti ṣe nǹkan tó bá sọ pé mi ò ní ṣe kò ní jẹ́ yẹn fún fẹ́rẹ́ kan tó bá fẹ́ bá ti lòjẹ́ fún mọ́tò fẹ́ kan lágbára ti ṣe ẹni tó lágbára tó lè pààyàn tó bá ní mi ò ní pẹ́ mo lò dáre ìfàmójúkọ òun láyè ẹni tó ṣe yí pé tó bá fẹ́ rí pẹ̀lú ìyàgbá kò lágbára kọ́ ọ

kọ́dà ìní ọlọ́run ọba kọ̀ òun ṣe ní àárọ̀ ọ̀pára ṣe mọ̀ kó gbogbo ẹ̀sẹ̀ ìbẹ̀rẹ̀ ọ̀gbọ̀dọ̀ ló máa ń wọ̀jà áṣèlú ìbẹ̀rẹ̀ náà kọ̀ mọ̀ àárọ̀ ọmọ mo dẹ̀ ṣe injustice bí operation mo ṣe ní àárọ̀ ọmọ láàrin náà ọ̀la kán má tẹ̀lé ọlọ́ ká ń ṣe kúfúrú àmọ́ kí justice wá bẹ̀ ìlú náà lè lá àmọ́ kọ́dà kí ìlú ní kókó jẹ́ mùsùlùmí kí ń justice wá wà bẹ́ẹ̀ kò ní lá òun làtí rí ẹbí ní pé bá ìlú òyìnbó tó òun láti rí rẹ̀ torí pé justice lọ́nà gbélé ayé olùdíje yóò yóò lè ní báwọn tán ṣe lè yẹn kọ́ o wọn ò ní lópin wọn ò ní nípìn gidi lọ́rùn bọ̀bá àwọn bá fẹ́ nípìn gidi láyé ayọ̀ àti jọ torí pé òun lọ́nà ọ̀gbìn àwọn àmì lọ ọlọ́run wà lápá sọ́nà òṣìṣẹ́ rẹ̀ ìgbàjú náà àwọn òṣìṣẹ́ wa á náà wọn pẹ̀lú pé ẹ̀sán wà àǹdánù àmọ́ àwọn olùkìtà á fi tíra àwọn wọ́n lè dá àtòsùnmọ̀ òní justice ní àkúmà náà sọ̀rọ̀ àwọn ọmọ a tún wá sọ irin náà kalẹ̀ irin lágbára irin làbí kọ́lé irin làbí yìnbọn irin làbí ṣe bọ́ọ̀lù irin làbí ṣe gbogbo ẹ̀ then àǹfààní lè fáwọn tó lè wí pé bá a bá fẹ́ àkéèdù jọ sí ìrísí wá àtìlè máa hàn ní agbára ní wà torí injustice yìí òun lọ́lọ́run ọba ló fi ṣe ọ̀rùbá kágbó owó èlé ní òṣèlú àwọn kù tó lẹ́nu tá a fẹ́ gbowó nke lọ́wọ́ rẹ̀ ó fẹ̀ka yẹ káwọn fẹ̀ka sí ti ẹ̀tẹ́ ọlọ́run ló wá ní ká àti ìjẹ́ olóhùn òṣèlú tú láti yọ lórí ìwọ́n tó wá ní ohun tó fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ fún compound injustice compound compounded one wà á lọ́mọ lẹ́yìn wà á lọ́mọ. ọlọ́run bá ṣe títà àti rírà mẹ́tọ́ ó lè ṣe ìgbà ìṣàlá àwọn fáǹsọ lọ àláyé púpọ̀ lónìí àdílé ògbọ́lọ́ ń àgbàkà àwọn àlọ́mọ tó dára àwọn alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa ala sábà olùbáàtọ̀ rìbá àwọn ọ̀nà rẹ̀ táwọn tó ń ṣe rìbá àtàwọn kátà àṣetàlẹ̀ ìdìnnà sí rìbá àtàwọn transaction tó gbé rìbá ó wọ̀ òṣùpọ̀lọ̀ bá fi ṣe ìdẹ̀kùn fún wa ká mọ̀ án ìjọba ìṣọlọ́sẹ̀ tó kọjá wípé gbogbo tábà àti ìrìn ayé pátápátá ó yẹ kó jẹ́ mínísì fún wa kálukì àmọ́ wa orílẹ̀ gbogbo owó tá a bá ní kò wúlò ọjà ní táwa bá ná bẹ ìyẹn ṣiṣẹ́ fẹ́ lómi hmm. a ní kó kálukú máa gbé sọ́kàn ṣẹ̀ríà Islam ó dáa ó sì ní justice náà béèyàn bá ṣe wàhálà tó lọ lè kówó jọ lọ́dà àárọ̀ èyí mẹ́ta ní ẹgbẹ́ àwọn èèyàn lójú ọ̀tẹ̀lẹ́dẹ̀ kàkí kan àwọn ọmọ ẹ̀jẹ̀ ọ̀sùn mílíọ̀nù. yóò tọ́ jì yóò tọ́ lẹ́lẹ́ yóò máa sọ pé àwọn àwọn àfáà yẹn wọn sọ fún wa ó ti bá àwọn àfáà pé kankan yé yóò bá sílẹ̀ táwọn náà tó bá fẹ́ gbọ́ wọ́n sọ fún fẹ́ ọ̀rọ̀ ọjà yíyí níjọba ti ti sọ ọba yóò tà á ọjà láti òní kọ́lé tora mọ́tò onílé káàkiri tó pàpàrà fi kú báyìí lóye haram làwọn ohun ẹgbẹ́ fún ọ àwọn bá fi kú bára dá ṣé ìwọ ti kú náà ó ti di halal bá àti òdòdó àwọn ọmọ sí o tó tún ẹgbẹ́ àwọn ọmọ wa ná owó ìwé ìwé ìjẹ ìjà ìwọ ló sọ wàhálà báwọn àwọn ọmọ wa láàyè ó sì máa jẹ kó bá bá jẹ kó bá jẹ kó wọ́ọ̀dì téèyàn ń ṣe wọ́n ti pété owó téèyàn bá wà ní téèyàn bá lò ní ayé yẹn ó jẹ wọ́ọ̀dì kí ni mùsùlùmí ọkùnrin mùsùlùmí obìnrin fẹ́ ṣe tí ó máa tọ́jú tí àwọn adé ìtàfàjẹ́ ó ní ìwọ̀n ọ̀dà ìwọ̀n ọ̀rá dírẹ́sì ni èyí náà wọ́n ra wọ́n máa fẹ́ fún wọn ẹ́ ó lálájà ni ó ó tọ́jú tó gbọ́dọ̀ fẹ́ sọ ẹ́ ẹ̀ ń bọ̀ láàá ṣe ìsìláàmù ní ká ẹni àlájá tí bá ń tọ́ ìtì kò lè ké nǹkan wọ̀ mà ìbínú ọlọ́run bá ní wa oyọ tí kò bẹ ẹnu tó bá ní ma náà ni ó ṣe àmọ́ àtọ̀ tí tó wà bọ́ sọ́kà láti ṣe ìtura àmẹ́la àdúrà àmẹ́la báwọn ọlọ́run náà wò ìjọba láwọn yẹn bá yí lórí báwọn èèyàn ya wèrè ìwọ́n náà wọ́n ti àti ẹni náà ya wèrè wọ́n ní wọ́n náà wà nù wọn. ajínigbé owó òwò kankan kọjá pé sábà máa ń bẹ̀. táwa ṣe wàhálà káwa kówó kalẹ̀ báwọn tó ń na báwa máa wá jí ìwọ́ ọ̀tẹ̀ o ọlọ́mọ tó ti kó ní wa pé owó èyí tó wúlò sí ni pé ibo lèyàn ti rí sọ́nà aláàlẹ́ ẹ̀bù lèyàn náà. gbogbo wọn tó wà wá rò gbogbo ara rẹ ẹgbẹ́ àwọn pariwo sí àwọn gbádùn lọ́dọ̀ èsì wàhálà o ilé ayé ò tó nǹkan kan ọlọ́run bá ń sọ fún afẹ́kọ̀ọ́ sí wa àfàrà ẹ̀yìn

ìwọ wá sí ilé ọlọ́run bá ìwà lẹ́yìn òní máa bá fáwọn ẹ̀mí ìgbàlù fún yí ẹ̀ jẹ ogun àbáfọ̀ wá bá báyà mọ́tò ní one thousand yẹn tó máa jẹ́ àwọn màkà nìyó àbú. kọ́ńtà lọ́wọ́ bá tàdé òfin wa ó wá dé bá ọkọ̀ lùkú àlùfíàmàdé ọmọ àkùnà àìmọ̀ màkà nìyó yóò máa tà gbogbo gbádùn tó gbádùn kò ní wúlò ó bí yẹn bá sì gbẹ̀yà one thousand years bó bá ti gbàgbọ́ ọ̀dọ́ kan ní pé kó jìyà rí ètò ẹ̀ ló sì máa mójútó ní pé pẹ̀lú tó ṣòro àyà tó dúnyà wọ̀n àbúrọ́tù ọ̀rọ̀ ẹ̀yìn túùsì ilé ayé ni lọ́ọ̀kì àmọ́ sì lóore tó ti sẹ̀kù ọlọ́run ló ti lè pé nílé ayé wa bá ṣe dá lọ́ọ̀kì àmọ́ adájọ́ ẹ̀ gbogbo ìtọ́lọ̀ bá ṣe fún wa ní ayé òkú ṣe pé kékeré lẹ́sìn tí ó ṣe fún aláàbò jẹ́ ká lè ṣe ìgbà báyọ̀ bẹ̀rẹ̀ pàdé láti ní ayé láti lọ ó ní túmọ̀ bá náà àti ìdàgbé ní hasana wàtí hasana wàtí hasana fún mi lásán láti.